الحمد لله والصلاة والسلام على رسول الله Umar ibn al-Mazin. Ana popularly that's Umar the second. Anyị hụrụ eme ha n'ọnụ. Ọ hụrụ mma nnebi iwu. Azụ na-ewe anyị mjewa. Anaghị ka ego ịba na ndị nọ nụ. أنا الفاروق عبد الحفظ عمر بن الخطاب رضي الله عنه بابا نرده عمر بن عبد العزيز رحمه الله أنا عمر سكن عمر بن عبد العزيز رحمه الله أوكا الجماعة لا تكون إلا بالأمير والأمير لا يكون إلا بالطاعة والإسلام

kíyí sọ́lá múra wà kí sọ́lá ọmọdé kàkà ẹ̀wọ̀n yára kó sọ́lá àbáyé wọn mú rí sí good commandment wà á tí zaka àbáyé من كما تلني عين لا جماعة أنا لا تكا قتلا لا لا قتلا جدا ظلم في جماعة عمر بن عبدالله دم يا جاربك يا كفاتح من عبد الله ونعافك صلاة

baraka ɗayan jama'a a kani farai a yi amir a mana jama'a guda da yana nuni ɗayan eh, jama'a jama'a guda da yana gauji shaitan na wani zai daga kanyar gauji da zai janar láàrin àṣà tó múrí àwọn ọ̀páàmù lọ́n tó múrí lọ́nà ọ̀dọ́ọ̀dẹ́ ọ̀dọ́ọ̀jọ́ náà ló múrí ń rọ̀tún jàmọ́ọ̀nù àkọ̀kọ́ ní ọ̀dọ́ọ̀dẹ́ níbi ìgbà tó kọ̀ntrol àwọn ẹ̀mọ́ náà lọ́kà ẹ̀rẹ́ ní sáà ẹ̀dọ̀ọ̀dẹ́ ẹ̀rẹ́ ní ìfẹ́ náà ìfẹ́ obedience méjì ọ̀rẹ́ tí a sọ́dọ̀ yìí ọ̀rẹ́ jẹ́ tí lọ́dọ̀ jẹ́ ọkà jẹ́ tó àánú na lẹ́rẹ̀ n'ọnụ, lásọ̀ na ni àbánà ẹ̀yẹ́ kò ní àwọn tí ó ṣe jàmá ẹ̀yẹ́ kò ní àánú jàmá lányọ̀dọ̀ òde lẹ́rẹ̀ ẹni ọ̀rẹ́ a sá yọ́dọ̀ òde ní máa na ẹ̀rẹ́ yọ́dọ̀ òde kè

Sanana, wani na kudi ne kawo yan don mun yata a rana da don mun yan kula ya hannu. Wai yi kala Ibrahim. Rabbi hobi kalimatin. فأتمهم قال إني جائلك للناس إماما عن إبراهيم ودان ثم يتكلم من أوي central point of focus Only Islamic symbolic representation like a better bed of value. أنا مدمر كاهل بالوطن كاف ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين ملك أولا منا دني ليس توجيه أنتم مهم كاف ولا إبراهيم أنتم مهم كان صلى الله عليه وسلم إن ذات النعم وملك كاف ولا إبراهيم لا يستقيم امر جماعه من الجماعات حتى يتولى شؤونهم من يقيم العدل بين افرادها اقوام غنيين ايه ايه راجع ايه ايه

ويقوم من وجه عظيم يا على ذهب رواه ويسهر على مصالحهم ذهب الجريء إن رأيني إن جميل الدنيا وهؤلاء الذين يعد إليهم بالشؤون العامة هم أولي الأمر enwere nna mana ya anaghị kaka ara entrọtemi ka ennesote azanabọ enaghị olu amụ wakụ mulika ati Allah وأطيعوا أطيع الرسول وأولي الأمر منكم الذين يتولون أمور المسلمين Níwọ̀n náà ìtọ́lẹ́ bá àtúwọ́ ọjọ́ rẹ̀ òkú mú ní ìlú. Yẹn máa lè kí ọwọ́ lórí inú ìlú ìráyọ̀n àmì ní ẹ̀nà ìta ògùnmínà ẹ̀wọ̀ ẹ̀nà ìlú ìta wọ̀rọ̀ ìsìn ọ̀ àmìrí inú gbọ́wọ́nà ìráyọ̀n àmì ní àmìrí ọ̀dọ́ ìgbìyànjú وسائر من يعد إليه بولاية من الولايات أتظن كتا أني أتوى ذي إلي أتوى ذي أنا عن إن أني ولاية جنرال أمي أما إذا in ya kure nyonye in any community ọ̀nà ẹ̀yìn. so àmọ́ ẹ̀nà ọ̀rìn àbáyé báyìí a máa nà kó a máa nà dọ́kìnrin òmìnirí sáà máa nà ọ̀gbìn àbíká ló wà lé ọ̀sítẹ́ẹ̀tì rẹ̀ náà tó rí tó ń tó mú rí sọlọ́lá ọ̀rẹ́ sọlọ́m ọkà ìlú àti yíyẹ̀tì àmánà fantazẹ̀rù fáà ìlú àti yíyẹ̀ àti àmánà fantazẹ̀rù fáà ọkà èyí trust ó ti wù ìjọba kò ní trust èdè àmàna ó ti wù ìjọba kò ní àmàna ọkà kan tó lérò sáà Agba ọ̀rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ìyá mẹ́rin fi ọ bụ iwu ike ọsụrụ iwu nke gburu ọka nasabar ka idza usida al-amr ara ara أنا أنا مكي دم مفسرون جاء كاكا عليكم أنه سبحانه تعالى كاكا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها واشفقنا منها وحمل على الإنسان إنه كان ظلوما جهولا أمريكي أنا أقول أنا في سما قدام سما قدام يوم دامنا يوم جتيس قدام جتيس قدام يوم دام دام فيها سبا كسبا دام لا تبعين

da dan jahili dan sanin sun fasiruna ta kai the amana the trust of what leading the whole world sáàrù kò ní ọmọlé mahammed yàtọ̀ rẹ̀ tó ti yẹ pé lọ́dẹ ọ́sẹ̀ ìsámà bẹ́ẹ̀ ni kìtù àmàdàlẹ̀ ní kàfí ní ilé àmẹ́sẹ̀ yàrá dáadáa

ẹ̀tùwẹ́lì àmù ẹlẹ́mẹ̀dì tí ọ̀bẹ̀rẹ̀ ẹ̀yìn fún àwọn ọdún tó mú sọmọ àtàlàm káyìn èyí àyẹ́rẹ̀ lókò mú yìí lókò ní ìṣẹ̀wọ̀dín àtàlù lókò mú yọmọ àdọ́kà ní ìṣẹ̀wọ̀dín àtàlù láti clear part

Ukalagani. And Abana Manami, the underlying problem is Jahiliyyah. Now كان ظلوما جهولا. Imam Shirazi, ọkà, wàláhìláàzín, àrán lẹ́ẹ̀ ẹ̀ ń kẹta náà ní kàzàbàtà Enyo na dokonomi just be one second in there. One second. Akwa ako just one second in there. Ala ukira bismillah mashallah. Tadon jana modon jetere. Tana ene etere. Yamal kiyam abdema na ku perte hiwa. Ewa kana da ka zanna da dawdi an tun da sanan kisa ba an wa ọdọ ìjẹ náà ní bẹẹbẹ dán wọn. iná mo ti tẹ́lẹ̀ yìí orí àdìgbì rẹ̀ an tó mọ̀lẹ̀ sọ̀rọ̀ àrùsẹ́lẹ̀ ọkà a fàtù bí sàlàfà ẹ̀hún kátà náà jìnà ìyẹn fìtínà ọkẹ̀mẹ̀ dẹ́yìn lọ́kọ̀ yípa àpánù ìmáàmù jáìrùn fàkíhùn fàájìrùn wọn bò jìtá hídùn jáìrùn ọ̀dọ́ na ìkàkà onye jùrà onye akàtẹ̀mù àásọ ìyàrò dáwọn di ìgbà ọ̀wẹ̀mù ẹ́kìá sọ̀kíhún sáájìrì lọ́nà ìta àtẹ́ẹ̀kọ́ ìta náà ó sáàrẹ̀ ní a ma àdóbìnrin ní ẹnu àwọn ẹgún yọwọ́ lọ́rì wọ́n mọ̀jítáyédún jáhìdì mọ̀jítáyédì rẹ̀ náà aka. Abraham náà ka ẹrẹ tu ìdìkẹ́ kọ́ àfihàn táwa. Ẹrẹ náà ní àtọ́wọ́ kẹlẹ́ ọ̀dọ́ka náà mẹ́rin. Àmà àwọn náà mànà màdó ìjẹ́ ayò mi. Ọ̀nà ẹ̀tẹ́rẹ́ ọ̀nà mẹ́rin kọ́sẹ́ ní àìkẹ́rẹ́ àyẹn. Ìjẹ́ àbàtà. Na ọ̀nà ìkẹ́mọ́ tó rọ̀ ọ̀dọ́ ìdí. Ananya akatẹ́wọ̀n unto sallamta is part of ‘yan kasa ni umma al-islam ni. To ka wari ‘yan kasa islam a cikin awalko ya sun ido mulki wannan wata ala. An oyi kyauce don tun musulman sallam doka ma zibani

ọdụm nwa n'akụkụ ga ore kacha ma ahụ ọ dakarị ọba na nna asịte m dọba na ndị ikwu ahụ da na dị nwa ọdụm nwere akụ antomri ọdụm na-era ọnụ akụ datụwa dama nkwata megụ dakọ ya ìlẹ́fẹ́ nìjẹ́ ní ẹ̀hùn kátà náà yàn kútù wa ọ̀rẹ́ distraction náà yàn kútù atẹ́mọ́nà tó nánà ọ̀ntọ́mọ̀ ṣèjú wa kọ́mpẹ́yàn oríṣùgbà oríṣọ̀ọ̀dẹ́ distraction náà yàn mú iná dínyẹ̀rà káwé ìjọ̀ọ̀dẹ́ ọ̀ntọ́mọ̀ olóbi wúni ẹnkátá e ní ọdúnmẹ́rin ní nkútù zọ́ì ọdúnmẹ́rin wà kwán ìsọ́jọ́ ní ẹlẹ́yìn nkútù látẹ́mẹ́ náà wọn tòdó ṣọ̀rọ̀ ní oṣù na Gbogbo e e ọ̀tọ̀

àwọn náà mọ̀ wípé lọ́mọ̀ ní rẹ̀. Ìmáàmù Ádì, ọ na náà mórí kàtà inú wẹ́lá rẹ̀ fẹ́ lọ́wọ́ àyàn. Yọ ẹkọ́ náà ẹ̀ka yọ mọ̀lá zílá ilẹ̀ Ẹkọ́ náà ẹ̀ka yóò mú ọ yóò rú agwọrọ ịsịrị ka hụrụ ka ọzọ ya sẹbi ilẹ̀ ọ̀dọ́wìdì ọ̀nlẹ̀ àwọn náà sàn sàn. وقد أوجب الإسلام الانقياد إلى أولي الأمر of Islam na máa bàbú ka anyị al

dáàmù kékeré ìjàmá ọkọ̀ mọ̀ ní òtún jẹ́ tẹ̀rẹ. Ọlá tààlà, múlẹ̀ na ngaba ka, ka ya ayyuhallazi na amanu, a fi ọlọ́ha wa fi ọrọ̀fẹ́ wa wulil amurin minkum. Ọmọdé na ngaba ka, máa náà nínú ẹ̀kọ́ dánwò.

وأطيعوا أمر أولي الأمر منكم أطيعوا الله تأتمني وأطيعوا الرسول تأتمني Omúdọ̀ kàkà sáàfẹ́ ìkàkà wọ̀ ó lè sámọ̀ ní ìkòmù. Àtọ̀rún náà ìkàkà ẹ̀ ọ̀dọ́ ìdínà. Wáyé jẹ́mẹ̀ẹ́ ọ̀nà lọ́dọ̀ òde ọ̀yẹ́ sí àṣọ náà sí vanasi na àṣọ àṣọ náà rẹ̀ ọmọdé ọ̀rọ̀ nǹkan agbẹ́bẹ̀rẹ̀ kàgbọ́ ọmọ inú làkbẹ́rẹ̀ waya àádọ́rẹ̀ ulama Waya ويسأل العلماء ويقتدي بالمتبعين لسنة Muhammad. sallallahu alaihi wasallam أقع ويسأل العلماء لو قد أرغان من كده مكلف نفسه لكن عاد يساوي أنا يسوى هوايات الهين يعني أنتوا عملين يعني يعني ويقتضي دعاء صعبة إنه جاء هناك أدوية بقى بشرط بقى بالمتبعين لسنة محمد صلى الله عليه وسلم دعاء ساسا إذا لا يعطي ساسا نوي أنتم لي محمد صلى الله عليه وسلم أقول لهم لك وأتوا كل الأمر منكم لك إيه أطيعوا الله واتوه الرسول وكل الأمر منكم مثل واضح أنا بدمري كومبليت لأنني أنا مع الزنا كأنمهم قلت فإن تنازعتم في شيء فأنا بدأتي إجابة وجهوني إليه إجابة وجهوني إليه فردوه إلى الله والرسول أبعد من عندهم من الأنصار Agar Anand will Orantan. But even it's an Avipramari set on. So it is an Ikhtilaf. In a can ever at the Bull Am. Agar Anand Janai. The Bull Orantan. So not said. Same Bull Orantan can. In Ikhtilaf, another can ever. Or does yard. Don't man. نغرك ذلك خير وأحسن تأويلا أصلا نوله أصلا له كما أصلا له إحاجة أنا دول كيكين مرينون وتلت الآية على وجوب الطاعة كل من الله ورسوله

l ne m ma na sụ eei iọka gka aidoị eka aaa enyi hụ anaaụa aa Agbókan lóbi sallallahu alaihi wasallam, Ma'asum, he is infallible. Ọ̀nà ìṣẹ̀ká, ó ní mú ìyọrù tí a máa fi tẹ̀sílẹ̀ inú ṣẹ̀rí ẹ̀rẹ̀ ìyàn, àlébì yìí dáàbò kọ̀rẹ́ tàbí. Àwọn ọ̀rọ̀ ọdún mú rí kàánù kọ̀wàá nìkó ní orí, ló mú أنا قتل لا يكون وزي لعنة الله عليه إنه منافقي النبي أنا قتل يا تتأمر كان يا قتل يا إبراهيم أن كمل وكاكا أستغفر لهم أم لم تستغفر لهم láyé fún ọlọ́run lánú láti orí wa kò jèrè o ó kò jèrè o mọ́ ní nàìjíríà wọn tó ń tún kẹ́hìn lẹ́ẹ̀fẹ́. ان تستقبل لهم سبعين مرة لا يغفر الله لهم. الملك على كاس فوجي أبلا بن أبي. ساول في ثاني. أنا من ما في جيري يا. لكن من يا رب لا تقول أنا بعد لهم سبعين ayọ̀ rẹ̀ ara ọ̀. Hmm, wọ́n tó mẹ́rẹ̀ kúrò àrùn, ẹ̀nà mi ó ń dáwọ́ ìtì. A ṣe wọ́n tó mẹ́rẹ̀ kúrò àrùn náà jẹ́ ìyẹn, máa mi ó ń rẹ̀wọ̀. wà láti sọ́lì, àlá, ààbì nínú máa ta àgbàdà agane lati kunyanwa na kota lae enene chagwewu wamatu wewu fasikun laiki usu fasikanci usi ayame ne yi su ewu ne yan ẹ̀rẹ́ sí ìṣẹ̀lẹ̀ máa kàtọ̀nà lẹ́ẹ̀ta gókù láti ìṣẹ́wé ní buhari káìṣá àìṣá àti kan ما خلق رسول الله ذلك خلقه القرآن أعجب كده بينتمني لا ذاك طيب بينتمني على القرآن أنا ذن يني القرآن بيسوي شيء نفسك قرآن ما يبان ما بان واتشي أن القرآن نيكو هم أنا دعاء القرآن إن التي أني سورة الولاية أني نجي أني سورة الولاية sura na kire sai na like no ka fodo da sai on ni al-kafi usul wa anya in al-kafi min al-usul wa usul min al-kafi ni wani wani wato ka mi sanar da kan ni ako ka ko ni ako yin yan anya yo ni ne tawon han example

a aya ụdị ga na adị ma ihe gị ahụ ọda na nka wizara enye na tụrụ ọrịa so dịka ete ya ntọ nwere leka ọmụna lọsọrọ kọsọrọ ọjà anna ali ya sihira bí ìfẹ́ ìdínà ali kọsọrọ ọ̀rẹ́ sáà ìlọ ní ọwọ́ أنا من هناك أكسوني أكسوني هذا هذا يتوقع يهون القرآن وأكسوني في كافر كناره ومن هذا القرآن يعني لا يأتي الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد ومن كوبس من كذا نهيرتي أعطوه في القرآن فمدريه أعظم بفهم هذا من كذلك إننا نحن نزلنا الذكرى وإنا له لعابدون Now, نعم. shi ne wa ma kadara Allah haka kadari ukatar mun ne ne yake san ka aje kan yin Qur'an mun an yi tafa uji amma ko ga ga ne لما ومن غضب على ذلك فإله منهم أبعه wọn náà payọ̀ ló mọ́ sí ẹ̀rù. ọmọdé kan ló ti kọ́ àmì ẹ̀sẹ̀ nà lónìí yìí kò fáàrù from the west aná ìṣẹ̀lẹ̀ nẹ́ni ẹni ẹ̀kọ́ bìlì ká ní mọ́lì ẹni kọ̀mpútàrà ìlú kò wánu lẹ́ka ní ní fọ́ọ̀d ní kọ̀mpútà kára ká ní fọ́ọ̀d. lẹ́gbẹ́ ṣe ìkómù rẹ̀ ẹ̀dọ̀ kòkòrò àná ní problem náà sí èké problem yẹn inú rẹ̀ ní akọ̀mọ̀ àjọ akẹ́yà akọ̀ ẹ̀yà akẹ́yà yọ̀ ya ku yi na wallahi ya yi na a nira shi ya ga da kanu ya yi zai ku mu ya zai alifi na yi a ta alifi na na laida na kare shi a duk alifi na gaban duniya sun tarwata da su sun kasa-kasa da su wallahi za mu kasa-kasa da su za mu kule-kulen su bi izini lai

directly from there as around me. Oh, friend, down on me was so something. Kẹ̀kẹ́ lè ṣe ẹ̀mí ẹni ní program kẹ́ bá ń bùkẹ́ lẹ̀ náà ẹni àwọ̀ ayọ̀ lánàá ẹ̀ ọ̀fẹ́dà wọ́n àkùlé náà yẹn. Ẹ kò lè wọlé sọ́rọ̀ review ní Nàìjíríà polo ẹ̀kọ́ of Islam ẹ̀fẹ́ ìrìn náà. Ẹ àpòjá kùtù rẹ̀ orí ìgbà òjì àyè tẹ́lẹ̀ kínà kò dára Kùrán da ya he hulkuhu al-Kùrán ọ̀yí dá an kọ́nà fẹ́ sínú buhari ni wọ́n tó mú yíò kó ọ̀nà ẹ̀ ọmọlá àrí àrí fílì náà tọ̀wọ́ ẹni tàbí lọ́sọ̀mọ̀ríkà agbákarkún náà mẹ́wàá ẹni agbákarká àjẹ́ orí wa akakọ̀lọ̀ lápọ̀ mẹ́wọ́n ọ̀nà ẹni wọn látọ̀ mẹ́wọ́n na ìsá àkákò tí ọ̀nà àrí káfíntà ẹni ìlú tí tó kó mórí ẹ̀wọ́ káfíntà dáhùrẹ̀ na tó rí ẹni àwùdáhùrẹ̀ ẹ̀wọ́ ó máa rí ọkọ̀ sí ọ̀rọ̀ àwọn lọ́tọ̀mọ̀lẹ́kẹ̀ lẹ́lẹ́ agbákan inú màláìkà ló yá fún ọ̀nìkà mi lórí ẹ̀wọ̀rọ̀ ráàmà inú àlóbi wó yá fún àníbi ìgbà kọ́ anáwọn àyẹ̀ ọ̀dá ẹgbórí him àwọn ìbádùn ayẹ̀wọ̀ kọmọrí wọ́n sí ẹ̀rọ ọ̀rẹ́ àwọn

ìyọ́nà rẹ̀ kọ́ ẹ̀ فلما أدركه القرب قال آمنت أنه لا إله إلا الذي آمنت بالذي بنى به وأنا من المسلمين لا لمن لك ناقضان من هذا لموسى لذلك الآن ìlànà tí láì láì lè náà ọmọ ìsẹ̀lú ọ̀rọ̀ dájú ẹgbẹ́ ìgbẹ̀ta ọkà wọ́n

ثم الانتقال ثم الانتقال الانتقال ما كان للنبي عن ايه اي هذا ما كان للنبي عن عبار ها عباس يوصي لهم التالي صلاة محمد أمر لك أن يكون له الأسرى حتى يسخن في الأرض ومن إن من هذا عشان نجد نظري anything في up warm أكا warm the Arctic blood أنا أنا عن التعبير لأسو جيت أنا من هذا أنت من أن تبقى دم عن الكرسين جري كمون tó máa ra kọ̀lárú lọ́tọ́ ìṣọ̀lọ̀ ọ̀sọ́lọ̀ lọ́ka àárín wọn a máa mẹ́rin àmìn jáà yẹ kí mo rí àán wọ́n dùn speak word to word about the Muria Kanta Wama Yantiku and in Hawa. Wọ́n tún múlẹ̀ màtí desire. Wọ́n ẹ̀ka wọ́n ṣẹlẹ̀ ní ẹ̀sẹ̀ yára. Lẹ́ka àpò máa ń ti plan ilẹ̀ àwà. Wọ́n tún múlẹ̀ màtí àwà. Ọ̀rá ti máa lọ́yà yìí. ti lè ẹ́dùn àti. Ìmúwa ìlàwọ̀ yóò Wọ́n àrẹ́ àkàní وما ينطق الوحي وما ينطق القرآن عن الهوى إن هو إلا وحي يوحى أنتم اليومتي وتنو مريتيو lọ ṣàní wọ amẹ̀ká jẹ́rẹ̀ àwọn aisha ka antum na yana ya ta ba da no ten wani no odi da ni zai ono no ni iyo muri konyo ono ano le na o odi da ni ono na nyo ale no no nyo wa fi nafsik ma Allah yubdih ọdún mi gbé àgbèsè ní ahùn ẹgbẹ́ náà ẹ̀ka ẹ̀fọ́ ẹ̀hó hàn ọlọ́mọ akọ́tọ̀ jẹ́ ìlú wọ́tọ́rọ́ zọ̀wọ́jì náà ká ọmọ ìtìjú dé ìjọba àmẹ́ta ní kò yọ ọmọ ìtìjú dé ga ní ọ. ọ̀gáàmù àìsàn kọ́mùnà kọ́tọ̀ tó ń rí ẹ̀rù ọ̀ma ìtàn náà tó dàwáyé. ọ̀rẹ́ àákàkùn tó mú ní màásùn màásùn rẹ̀ ń ṣẹ̀rẹ́ à ọ́n tó mú ní yìí ọ̀nà mẹ́nà ọ̀lẹ́bọ̀ta nǹkan mẹ́lì yáyẹ́kùn yáyẹ́ ọ̀kan tó mú ní ọ̀lá These are corrections for Antum Ulmi, sallallahu alayhi wa sallam. and àbúwọn nínú wíṣẹ̀ kan sí kan tó rí ní rẹ̀ imamu ibn hazm al-andalusi wani allah ọka yahsul min al-anbiya ọka يحصل من الأنبياء الخطأ قصد تقربا إلى الله سبحانه وتعالى ويقول لك من يوم الهنيون يوي ẹni ilé tí kẹ̀nẹ̀ tí káàbùrú mú ní lójúrú kọ́ náà láì pínlẹ̀ ìlànà lórí kéyìí. Àwọn ìrìkà Abdullahi ibn Maktoum Ogoyari radiyallahu anhu Ẹgbẹ́ Hadi Islam Inú mọ̀nà onílé ẹ̀kọ́ ẹ̀ṣì ni ẹ máa ń kárẹ́ tó dẹ̀ ẹ̀rọ àkàrẹ́ ẹ̀rọ tó wọlé àkàrẹ́ ọrụ ẹ̀rọ tó wọlé lórí ká á ń tẹ òun yọ ẹ̀nà ẹ̀dọ́dọ́ wọn ní ìsìlámù ọ̀nà àbọ̀ ọ̀rọ̀ náà wọn tó ní tó wọlé lórí ká ẹ̀rọ náà ní ọ̀nà náà ní dáàmì wa ìgbẹ́ta dàdògbó ẹ̀ عمل هذا الإسلام لستم الشيئا كل لا تقول أين دمري دمري كان عبث وتولى أن جاءه الآن وما يدريك لعله يزكى أو يذكر وتنفعه ذكره أما من استغنى فعند الله تصدى أه. أه. وما عليك لا يزكى وما من جاءك يسعى فهو يخشى فأنت أنه كلا ما تذكره فمن شاء في صوت مرفوعة بأيدي كرام قتل الإنسان من نصل أمريكا

ọmọ náà náà wá ń gbàmù tó mú lórí kààrẹ abata bí an kàtàwọn ọ̀tàwọ̀lá lóṣì yàmù an jẹ́ àhùlá àmà ọmọ nìkan ó sílá lórí àrin na kúkú gbé orí tó ìjọ máa ìdílé aụk anya ndị kena a aa a na a naaka ke ny a n n e ilam a nwere nwe aae nerị na e enyi mike go oha e kpara ọụa karịa ooo ia dị islam id ogbe egwee n n orogboro وما عليك ẹ̀nẹ́ máa ń dé ìkànnà yìí annan ẹ̀ ààrẹ àìjọ wa jìn nan ẹ̀nẹ́ mẹ́kọ́ abẹ́dọ̀mẹ́kọlọ́dọ́ kàrẹ́ ìrọ̀lọ́wà wọ́n máa lé kẹlẹ́ balak ẹ̀kọ́ annan mọ́ jẹ́ àkàyẹ́fà ọlẹ́jú rẹ̀ ìrìn dáàrù Wọ́n yá tí máa mú mọ́rí kò ìjọ́rọ̀ sí ìsìlámù. A ń tanú ìtọ̀ láàá, ọdún àṣẹ ikó rẹ̀ ní. Ẹ̀kẹ̀ kálà ẹ̀rẹ́ àwárá, kálà wàlà, kálà wàlà, kálà ẹ̀rẹ́ àwárá. Ọmọ ilẹ̀ kọ̀rẹ́ta ní ìbílẹ̀ nà. Wà á kàrẹ́ nínú. Adé àná wà lẹ́nu.

no one can come across one of destruction. Lọ́tọ̀ orí kò wàláì wà ní wọn nù, iná ọmọ wà ní wọ́n wọ̀n kìíyàmù. Ó sàn wọn lọ́wọ́ yàtọ̀ oṣù, tọ́lù introduction tàmílá àìlúbà yọmọ kìíyàmù. Ilá láìsùmọ̀ sàlámù, agókẹ̀lẹ̀ ẹ̀lẹ́yìn ẹ̀sùmọ̀, they are not infallible, they are not free from mistakes, wà ní ọmọ tẹ́jú máa lẹ́mí àwọn ọ̀rọ̀ bí máa fẹ́ à. Àmákẹ́ni ọ̀rọ̀ wẹ́ẹ̀dì dáàrin tó abẹ́rẹ̀ sáàsọ́dọ̀ òdí. Àna ìtọ́mìtọ́ ground condition ẹ̀ kọ̀mándà ọkọ̀ amẹ́rẹ́. Ìjọ́ ẹ̀ kọ̀mándà ọkọ̀ amẹ́rẹ́ ọ̀ látọ̀ à. Wọ́n máa àtọ̀rọ̀ máa ẹ̀tọ́ lẹ́hùn في مرافق الحياة مختلفة أوكا أوكا رو باتكي إني إذا أنا هكا أنا وتوجي أوركا أساسا وإنم إذا أنا هكا أريد أن أتعوي لأن ده على علاقة يصدرون من أوامر

والأمن àti ẹnìyàn yìí ìfẹ́ àti àrà nẹ́tẹ̀ jáà ọjọ́ jáà ti ìfẹ́ ní ha na àbẹ́lá mọ́nà àtúkàkà máa ní kátàtọ̀ àkọ́kọ́ máa jáà na nẹ́tẹ̀ ya ìṣú wọ́n tí ṣà àti ìfẹ́ náà yìí ẹ̀wọ́n sun so wurka a wannan an zai mun lafiya wannan abin da ya lafiya ce sai ha abai da na kure jinan so on that is anya amanya ko da da ka da da aman awada ati emu ni ni na ana ka onye gwara na ekpezi eke ọnwa adịghị anyị ndị ma rekọd ilu ọmụna ndị mụbiri anụ ka ndị onye nna anyị ilu prescribe adịghị ọlụkọrọ olu na ọ na-ara ere nyi dọnwụ ni gidan gidan rukia gidan medicine rẹ wọ́n ti jẹ́ àrọ̀ dole a da da da ne a nan wa a tara da wa jiwad a tsirakwaiko wa zai zalika min shugunin umar al'ama a tun gile ne wayanin ina duk general affairs ne irago فهذه الشؤون متعددة قد أرى بوم وزمن العظيم mai أين wani هنا كان يجب الطاعة تقول الأمر فيها هذا واجب كفاءة صدر دين أخران والإنقياد لما يعملون به دن إلا سجل إن جيوة دوتا سبشن إن الله سوينان سواء وافقت أوامرهم رغباتنا أم لم توافقها وقلنا نرى قدنا الإيمان ọjọ́ sínú òtù àgbọ́jì lọ ọ̀nà tẹ̀gbọ́dà tó náà kakọ̀ ọ̀nà tó bájẹ̀ lọ́dọ̀ ti kéye yóò tó bájẹ̀ ìwọ̀jọ́ ń lè ka ọkọ̀ ọjọ́ ìlú ìjọ àwọn kókó náà sọ lọ́kọ̀ ọjọ́ rọ شق ذلك علينا أن سهل إلى أن بوه كتائمون أورائمون دولي أسافا ما دام يحقق مصلحة عامة من مصالح الأمة أنا أتكا إذا ما درت كما هو من يصير تني أمة في دائرة ما يباه الشرع أنا أتكا دائما إذا أنا أتكا أني أكوري أبدا أنا كمل أمانة كذا الشريعة ده أجنن

wọ́n tún nà sọ̀tàn medina aka nọ ataki medina anaghị oyi aja kuta ren na tún wọn kasa ren dana jere mu ka ozi kaba ren and medina anyị nọ the why the question na because ki medina ya oyi aja kuta ren dọ fẹ́ ka aka jere bayan ren ọrụ arụ amiri eh, eh. ana mẹ́wọ́n mi where is that ẹ̀rọ kìíní kírísà ń tẹ̀lé wọ́ ìjọ náà náà tẹ̀ ń kọ́ wọn ìjọba ìjọba ìjọba náà náà ẹ̀rọ tó múlò láti tó láwọ̀. àwọn ìkànnì tó kàkàbà lẹ́nu ìjà kùtà wọ́n náà wọn jòrí kàbà lọ́wọ́ kàbà dùn tó náà jòrí okọ́ wọn jòrí lókòjà ìkàbà náà sọ̀ nílò lókòjò fi ṣe lélẹ̀ lọ́wọ́ agánájà ajá kùtà wọ́n mọ̀ wọ́n náà ń kó tó zẹ̀mẹ̀ náà kọ́ àbáwọn náà wọ́n jẹ́ kùtà rẹ̀. والوقوف عند التوقات والطرق إذا لم التهاول إن توني أنا لقد أجيرنا وجيرنا ومراعاة إشارات خاصة للسير والوقوف قد أرهني أرهني وعلني كذوري أعطيك ما يكاوي أنت لي أو يجي لي أي شيء يقولكم أي شيء لا يزال كمل لا يزال كجرا أتعبوك نبع من ذنب فيجب علينا الانقياد لهذا جو الواجبين كان أنا رجل إنني da bai kikan da sami tiyoka da zaka a wajen da لأنه يعقد مصلحة عامة من مقاصد الشرعية أبوك

behind authority because Umuri was in protection, you know. Even authority is the bullet proof. About the annual, not any authority. So you hold on. And the jump is an Indian. Before 93, and I got a reporter in 15 minutes and I eku zere ne dai ne duwe ku dibe anena na jo ku ten mono da nyo dozi dozi ka aman jo da jo na zin an kitire alu sunna sharika shia baba ben so danyo le lorun ikia tuli ni jeji tuli ni jeji tuli ni brother for it agan ko dozi ana mi ni jinaka ilẹ̀ ní bàtà wọ̀ ẹ̀rẹ̀ ní kẹjù rán ẹ̀rẹ̀ ní kẹjù rán dájà yìí ẹni dẹ́ mọ́nà lókìrò ìwọ̀ àmì ìjírò rẹ̀ kọ̀ dẹ́ dípúlẹ̀ tèrè àkàrà jẹ̀ wáyé sẹ́mẹ̀ ẹ̀rẹ̀ ní dọ̀ anyadọ̀ bí kò nyá الإمام جنة من ورائه يقاتل المسلمين ويدافع عن نفسه أترجع بالتوف جنة بالبلاد التوف أنا كبهانهم hukum ulimi ni kule kule ni kutia tuone oka yani ni leo tena wa salama tu abdanihi tu adawde hukum ulimi ni zanye Khalid ibn al-Walid Saifullah radiyallahu anhu ọ̀pára ní ẹgbọ́ yàmúdì náà ní ọmọ náà orúkọ náà rẹ̀ yẹ̀ nìkan náà nìkan àfẹ́ náà nìmọ̀ dẹ́ẹ̀kì sẹ́ǹtì olóògbòrò ẹ̀fì ṣe ọ̀ lẹ́kọ̀ọ́ náà mẹ́rin sọ́dà wàá lórí rókè tẹ̀gbẹ́ mìíràn wàá jágbàndọ̀ àwọn ẹ̀fẹ́ tẹ̀rẹ̀ ilé ìlú ọ̀nà tàbí ìtọ́rí wà láti fọ́ ọ́nà ìgbà ọdí ẹlẹ́ ìtọ́jú ìyàwó jẹ́ ìdáni ní ìjọba fẹ́ǹdá kọmọ náà wọn ẹ from behind ìlú ní ọrẹ́ ní tágbà ní ẹni rẹ̀ iná gbogbo orí yọ́ ní ìlú wọlé gọ́gọ́ ọjọ́ ti di ìyàwó ajọ́ mọ́ nìyí kó ọmọ nílẹ̀ lójú ní ìmọ̀ àwọ̀ ọ̀ni lalalala ẹni ẹni wọ́n ní sẹ́ǹtì ọ̀rọ̀ wọ́n ta ìgbórí ànàyàn jọ́dọ̀ bí àwọn ọ̀dáyọ́ ní ìjẹ́ ìwọ́n lè fún ọ̀rí ìjọ́ ìgbórí ló sì kò ní àdọ́mọ̀ àtọ́wà ńdọ́dà rẹ̀ fún ọkà yà mú ẹsẹ̀ wọ̀lá ẹ̀ ọmọ nìkan lọ́kà bí fún ilá ẹ̀dọ́ àjọ àgbò وما كان لنفس أن تموت إلا بإذن الله ẹ̀rọ ti kò wọ́pọ̀ ọlọ́rọ̀ ọ̀nà ẹ̀rọ mo ní ìyọ̀nda ẹ̀ǹdẹ́ ìsọ̀nà ọ̀rẹ́kọ̀rẹ́ sí rẹ̀ wọ́n fọ́pọ̀ mo ní ìní kó dáìka èékú ẹ̀ka kọ́ọ̀nà ọdún ní ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ don wani da reproof ya rana wani وهذا ولي الأمر نظاما للتعليم في مراحله ومناهجه أوقع أبعد أني مسؤولك عن نظام عن رجل أنا أغنائي ويجي تيجي أغنائي from different stages. أكاد أغنائي yeah, beginner class, intermediate class, advanced class, sisters class. Wọ́n náà yìí ti yí lọ́rí ṣọ́ ti tẹ́ ìdúná wà ní kíkì ìdúná tó abẹ́lẹ̀ sáà sáà. ومقاييس التعرف على المستوى العلمي بتقدير النجاح والرسوب. يعني ما جمع دراسته aláwọ̀ tó tẹ́ ìpínlẹ̀ wò lọ́ọ̀rọ̀ ó wà ní ọ̀rẹ́ ọ̀nà pàtàkì lórí fíìmù wọ̀n àmì náà mọ́ta alẹ́kọ̀ọ́ bí záàlì náà ní ìtọ́nà ìkàkà àọ̀gánáì anáìkà àtàkì rí sọ́nà فهذا يجب اتباعه والانقياد له أنا نرى واجبي كذا فاينا كما

يجوز أن أفضل رجعك كان ملي إنه لا يجوز تعاطيهم فيها وكأبر أساس عنهم إذ لا طاعة لمخلوق في معصية الخالق أقول أجل ما تعطي أنيني ذاتنا الجمهوري ذاتنا الجمهوري أنا منه ذاتنا جوني عن عبد الله بن عمر رضي الله عنهما هذا عن عبد الله بن عمر مرنا الجمهوري أن النبي صلى الله عليه وسلم قال كفر في تعالى عمري يوم صلى الله عليه وسلم مر مر ما وكاتا السمع والطاعة على المرء المسلم وكا يمكن هو والطاعة دعاء طاعة فيما أحب وكره إنما كان ويكي atụnaịka wee jụrụ atọ ka aka mee wabedo mee antum yau kawan aka malam yau bar bi masiya ana kai kana kana ne yau yau eh da amara bi masiya ija amada auka wana ahụ fala sam'a wala ta'a yau yau wala ba ne sai ولا يعطاك اوكا حديثان بخاري ومسلم ودوين آه، قال شهاب الدين احمد بن محمد ابن حجر الكلاني اقا شهاب الدين ابن حجر الطلاني من أربع هذا يقيد ما أطلق في الحديثين المابعين من الأمر بالسمع والطاعة ولو لحبشي أوقع أصلا يقيد من الهيوسي إذا ما أطلق أنا الجمهوري أنا كجنرال في الحديثين الماضيين إن حديث أنا كا أه بس أنا دي جلنا أنا بس أنا جنرال أو كسان بس من ميسيان حديث أنا بس أنا كنا نن أو كا أنتم صلى الله عليه وسلم كا أنتم بهاي جواه ta wa ati'u oyo kana wa plan na ne wa ati'u wa in istamala alaikum abdun habashi oda kare ya ore ne kare wani abisinia ore wani abisinia anna

ana na ti sunya oda kari ya ke ena fi wo gaunin isma wa ti wa on do asa kan any an muslim garan nok isma wa ti wa do asa kan wala sama alaikum abdun yaqudukum bi kitabillah oda kari awara he akọrin ha kò ní mọ̀ ká sáà rẹ̀ sóyìn àmàdá ìkan kitab ìwé múlẹ̀ àti mọ̀kọ́ sọ́rọ̀ fún mi. Adújọta, ọdún Buhari jọrọ ọdún tó mọ̀ sí lọ́lọ́ rẹ̀ sọ́lọ̀ ká. Mọ́nrọ̀ àmì àmìrì ní ṣe ànìfàkàrà ha. Àràfọ́ náà ká ní ìdò ní wọ́dọ̀ jáù, anáìká. Wọ́n yọ ọyọ náà ní ìyọ̀ ẹ̀rù tó ní sìkà mí ra ọmọ rẹ̀. àǹfà ẹ̀rù tó náà wọ́ta ní ẹ̀jẹ̀ náà rẹ̀. فليصبر أو أنه يسلم فإنه ليس أحد يفارق الجماعة أقولك أين القناة نرى تعون جماعة شبر just an arm length فيموت دسم أو كفاته جماعة lọ́sọ̀ ìṣẹ́ mọ́ náà kẹ́kọ̀ọ́ pàṣọ german ilà máa tàmẹ́sẹ̀ tó jẹ́ àlèlíyà akọ̀lóòtú akọ̀lóòtú òtútọ́ì òtújà àlèlíyà òtútọ́ì jàìlá akọ̀rọ̀ akọ̀lóòtú sí jàìlíyà òtú káfíríkì àkàwọn ìlànà anára àbìdára àwọn ìsìlámù ẹgbẹ́ àmì jahiliya ya kamata ahun kan jahiliya kumuri kumuri jahili kafiri jahili jahili kafiri ya ki toliri kumuri mai jahili a akoko muri yi ẹni ni pẹsin alaba tọwọle jama shibron eh, correct them from this side ka eh what one young come eh children not all family could be there no you go eh oh, like this mama ni now eh oh, no man to one eh? jama e kudu plan a ko no ko ni jahiliya muna ga su jahiliya ne sadi zaman wani kuwa generally anything wey yóò tẹ̀lé wà láìkànnà wà bẹ̀rẹ̀ sáàfí ọ̀dọ́dí anáwọ̀ láti àfáàmù ọkọ̀tọ̀ ọ̀nà ọ̀nà ẹkùnrin lórí ní the general principle and the limit is what ìjọ́ ọ̀nà command ọkọ̀ ọ̀nà mẹ́rin w wẹ́bẹ̀dọ̀ ààrùn ah. àbọ̀wọ̀ tọ́kì fún ọ̀nà ọ̀ka nínú àmìrí di sánwà tọ́ ní kọwa sáà sí ọ̀dọ́ òbí sọ́nà rí kàkẹ́ náà ní sọ́nà rí mọ́dàn buwa sáàsá kọ́dákẹ́rẹ́ ẹ̀ka ọ̀rìn ní àgbàjà rẹ̀ dọ́kọ̀ ọmọ sọ́bìnrin ọ̀hìnà alámáyàkọ̀ ọmọ àmì nínú ẹ̀kọ́rọ̀ ọ̀yìn ìṣúwé náà kàn ní nígbà náà wọn wọn lè lè ní ẹ̀kọ́ yìí wọ́n lè wà ayé dada mọ̀ fọ́rọ̀ kẹtẹ̀ jẹma àti ọ̀yẹ́ àti òyìn wọ́n ní kíra wọn sọ́dọ̀ àwọn ọmọ jẹma. وذكر أيضا أنه لا يجب ذلك في النافية أقول أنتم يا كان كيف يجب يجب يا قامين بل يحرم على من كان كان ambao haramu hawi yaona ikawa ni kata kana asome وروى البخاري حديثا عن علي رضي الله عنه امام قال في حديث له قول سيدنا علي رضي الله عنه أتى بعث النبي صلى الله عليه وسلم سرية أتى النبي أتوا جماعة a ti taro ya ama ka ta ni cantonment ahụ a kọlabụ ranging from twelve and above a kụ aka ejene ana n'ibi amatọla jene a kọ ka akọ nyara na-eme wọda ụdị وعمر عليهم رجلا من الأنصار دي النبي لك أرجعنا أنا أنصار أو أميرني وأمر ọmọdé ọmọ ní kìí rú lọ́ka àbáwọn ìtòrò lọ́rọ̀ ni wọ́n sáàsà ní ló mú sáàdì mọ̀lmọ́dán ọgọ́dùgbà lóyìn ẹ̀yà ajínẹ́ dọ́ta nọ ọdọ́gbẹ́ nọ lójú ayé ọkọ́ ọ̀làdọ́ta alẹ́ ìjọkọ̀tà amọ̀rọ̀ nàbí ìṣòlá ìṣẹ́lẹ̀m àti tìrónì àni kan níbi ọ̀rọ̀ àmọ́dá kan wọ́n sáàsà nì sí máa ìkà tẹ́lẹ̀ kọ́ọ̀lù قال أنا أريد أن أقول أغمت عليكم لما جمعتم غضبا أو كا لا يجساي يوني كا أصلا فوقو قلني وأوقفتم النار سبع ثلاثان معنا ثم دعوتم فيها kuma dan wa'ara kawza ka dan don wani fajama wa hatta kan fa qadu ila la'ban dana ko kuran ala jira dan ai wana dole ne mu da gani wannan ma hammu bi zuhum idza kana la an yasna kana wuranon yanzu ba'd ila ba'd duk zai ya لأن الله لا أنا الذي كان قال بعضهم بطعنا لك إنما اتبعنا النبي صلى الله عليه وسلم فرارا من النار أفلا دخلها أنت أغنى أساس النبي لا أساس النبي هم يسيزون إلى ناس يمران يعني لا أولك أمرنا النار وبينما هم كذلك ẹnì kan ní àkọ́ ní náà dídáwó ní ìpé bọ̀tọ́kà náà bọ́dọ̀dọ̀bọ̀ àtọ́nà anáyàkọ́ sọ́nù dáná sọ̀rẹ́ nìkan فذكر للنبي صلى الله عليه وسلم يقول الإنسان بذلك

agwawo zona abuduka enyi oisa aba jigana to da fere ati ma re yin nai ọ̀nà tó sọmọ وعن طارق بن أن رسول الله صلى الله عليه وسلم قال هذا هو طارق بن الشهاد كنت صلى الله عليه وسلم وكعك دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب أنا هناك أو الجنة أقويتي بني معي نعم، مران أقويتي قالوا ذلك وكيف ذلك إذا نومي وانتم لي صلى الله عليه وسلم abẹ́lẹ́rẹ́ àwọn tó múlù jùlọ yàmù abẹ́lẹ́rẹ́ àwọn tó múlù jùlọ yàmù àwọn torí kẹ́lẹ́ mọ́ni kan mẹ́ka sí òwúrọ̀ orí ìyàwó yìí orí ìyàwó قال ذنبك ما الرجلان على قوم لهم صنم أنا رأى أعجنين

ولا مطر ولا ولا والحديث رواه إمام مسلم في صحيحه موجود في فكر السنة للسيد السادس بقى أكاتا من كان أيا وجدوا أكبر وجنان wọ́n náà dọ́kọ̀ máa ń dì sọ yakob ẹ̀ǹsọ́ ni ní ẹnu náà sí gbòórí wọ́n náà pàrọwọ́ kọ́ọ̀lù láwùjọ nìkẹ́ ọ̀kan kọ́ọ̀lù pọ̀lẹ́ òdùbọ̀ àbẹ̀ adaka wíìsì sí gorí ìjọ pàrọwọ́ ọkọ̀ ọ̀nà pọ̀jù bá dán ọkà áàrìsì kẹ́ni lórí ti dọ́wọ́ dọ́wọ́ owó yọ̀yọ̀ náà fàkàlù sẹ̀bí làwù jẹ́ni tó lè fẹ́ẹ́ dọ́kọ̀

ọdí àdíjẹ mú ka ìkàdékà rẹ ọ̀rìká ẹ pọ́sibù káwàkàáta àgbókà ó sàtọ́là ní ẹ̀ndọ́ ọkọ́ àdáwò jí ní òmòlì nke nyere ihe آه أتى وحفاظا على جمع الكلمة غير إيه، ضغطه أنه يستوي سمكة إلى أن يتدعى زادا وصيانة لحرمات الأمة أنا لا يستوي personality أمة and then America, the body on the good recognition. Ago fa inna Islam, ago Islam na kuma babu. Ya amur Islam modern da sabri ala jawrihi. Ko da kazo yin en ne ne a kata mun ya mi, an turiwa. Ina kuma ta eh mu da kanu. Wa tahmal azabu islam rẹ̀ bọ̀tán ka ya ṣẹ́wọ̀n ọ̀dọ̀ ẹ̀wọ̀n kátó ní ilé wọn ni a lahun bi tawfiq wa saddad islam rẹ̀ bọ̀tán ka ti ya majuwa da ta yi kuma yau na ẹni ní tawfiq ẹni ẹ jèrè ẹni ẹ mana jèrè ní rẹ̀ wa saddad àti ẹni ẹni ẹ jẹ́ rẹ̀ tó rẹ̀ rà wọ́n yà kúrò mọ̀ kúrò islam mẹ́nìkan haram haram alani anything alani kaya rebel against them ma lam ya'tu kufran bawahan ana ke annafi practical kufur kafir kana wuri jaya ana ke annafi ليس لهم عليه من الله سلطان أنا لك إذن نعمة ẹ̀nẹ́ni tí ìlú tó borí kò yàn ẹ̀yẹ́ ní sẹ́mi báwọ̀ yà wàlá sámá wàlá tọ́ bẹ́ẹ̀ ìgbélé jẹ́jẹ́ lẹ́mọ̀ràn fún orójà lóhun àgókè orí ìgbẹ́ ẹ̀gẹ́ ní jẹ́jẹ́ ààyè náà nìyí nà fasad ètò ìdì as a ah, abdullahi ana ahụ na anyị mụtasa na gwa ọwa abdullahi kwete tayo wáyé na akwete wọn nabi na asista mi mẹni tí a tó ti sábọ mà nìyí àti ìyá wọn yóò Anyị ah. I will rebel. God confronted it, I will rebel. aka kàkà dá kàkà ọ̀gá ìtú yẹ̀kẹ̀ wẹ́ẹ̀kọ́ wọ̀ọ́yà ọ̀ الحمد لله èkejì ọkùnrin náà multiply bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kúrò ní ayọ́kẹta ọ̀nìyàn ìgbé akóró ní ìjọ náà nìyí bẹ́ẹ̀ rí ẹnkátá ní Islamic Brotherhood n'ebe anyị nwaje nne. Ọ yọrọ Islamic Brotherhood dị tebụl ala start 1979. Ẹn kata nwaje on Ọ nọ sọrị, ee, yes ya ete. Wọ́n kàn kata nọrọ ẹ̀rọ taa Anyị fi ìdí nọ n'ọgbọ nọ. Ọ yọ ògo. Ọ a. Ụra nọ a ya nwaje báyọ̀ ló lẹ́sọ̀ àtẹn ẹni dáa God is inherited lọ́la inheritance nineteen seventy nine amẹ̀ni mọ̀títọ́mìà ìlànà àfánà ní ẹ̀yẹ ìlànà ẹ́ ẹlẹ́mìtìlẹ̀ ẹlẹ́mìtìlẹ̀ aláhọ́rùkọ̀ọ́ ẹni mi kú lílọ ọ̀yá kìnnà nà mí wọ́n á kú náà ẹ̀rí kò ní wọ́n ti kú lílọ mi anáyà ọ̀tẹ̀ wọn àná. There are Arabic master Anayi Tijani Basha. Eh? He was the Amir. Ọ̀yẹ̀ ẹ̀rọ wọn ni. Ọmọ náà dákẹ́ náà wáyé mẹ́rin ẹni ọ̀tá bàbá tó ní yml <laughs> ymn young muslim mujtama 1979. seventy nine ọmọdé kúrú ní sísá pé life deeper life is everywhere.